العالمين وعد من أطاعه أجرا عظيما وأعد لمن أطاعه عذابا أليما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قال تعالى ومن يشرك بالله فقد افترى إثما عظيما وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما أما بعد أيها الناس اتقوا الله تعالى بفعل ما أمركم واحذروا معصيته بارتكاب ما نهاكم عنه واعلموا أن للطاعة آثار حميدة وعاقبة سعيدة وأن للمعاصي آثار قبيحة وعقوبات شنيعة قال تعالى في بيان آثار المعاصي ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون أي بان النقص في الزروع والثمار بسبب المعاصي وقال بعض السلف من عصى الله في الأرض فقد أفسد فيها لأن صلاح الأرض والسماء بالطاعة ولهذا جاء في الحديث لحد يقام في الأرض أحق إلى أهلها من أن يمطروا أربعين صباحا وذلك لأن الحدود إذا أقيمت إن كف الناس أو أكثرهم عن المعاصي وإذا تركت المعاصي كان ذلك سببا في حصول البركات من السماء من السماء والأرض وثبت في الصحيحين أن الفاجر إذا مات يستريح منه العباد والبلاد والشجر والدواب قال بعد السلف إذا أجلبت الأرض قالت البهائم هذا من عجل عصاة بني آدم لعن الله عصاة بني آدم وجاء في الحديث وما منع قوم زكاة أموالهم إلا منعوا القصر من السماء إلا منع القبر من السماء وما بقت قوم قوم المكيال والميزان إلا بطلوا بشدة المؤنة وجور السلطان فالمعاصي تسبب قسم الأعمار وانحباس الأمطار وخراب الديار وضار الآبار قال تعالى ولقد أخذنا آل فرعون بالسنين بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون ما الذي أدرك قوم نوح بالطوفان وأدرك فرعون وجنوده في البحر وما الذي سلط الريح العقيم على عاد وما الذي أرسل الصيحة على ثمود وما الذي أرسل الحاصب وأمطر التجارة على قوم لوط وقلب عليهم عالي عالي البلاد سافلها وما الذي خطف الأرض بقارون وما الذي أمطر الناس النار المهرقة وأرسل الصيحة على قوم شعيب أليست هي الذنوب والمعاصي أليست هي الذنوب والمعاصي قال تعالى فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذتهم صيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من يضعفنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون إن الذنوب هي التي أهلكت هذه الأمم الماضية وهي التي والعياذ بالله تعالى تهلك الأمم اللاحقة قال تعالى ألم نهلك الأولين ثم نطبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين وهذا ما ذكره الله من عقوبات الأمم الماضية من عقوبات الأمم الماضية وما نشاهده اليوم وما نسمعه من العقوبات بالأمم المعاصرة فيه أكبر زاجر وأعظم واعظ لنا فها هي الحروب الطاعنة تشتعل نيرانها تشتعل نيرانها في البلاد المجاورة وهي حروب حروب دمار لم يسبق لها مثيل في تاريخ البشرية لما يستعمل فيها من الأسهلة الفتاكة والانفجارات المروعة المروعة والقذائف المدمرة بعيدة, بعيدة المدى التي بعيدة المدى التي لا يمنع منها حصن ولا تقي ولا تقي منها دروع كانت حروب الزمن الماضي بالصيد والبندقية يقتل فيها يقتل فيها أفراد ويمكن التحصين منها أما هذه الحروب الآن الحروب المعاصرة فهي حروب حروم إبادة تهلك فيها تهلك فيها الجماعات البشرية بقذيفة واحدة وتدق الحصون وتشعل النيران في البيوت والمساكن وتمزق الأجسام تشعل النيران في البيوت والمساكن وتمزق الأجساد بلا حدود ومن ينجو منها يبقى بلا مأوى ولا طعام ولا شراب كما تصنعون عن ملايين اللاجئين الذين شردوا أو شردوا من بلادهم وفيهم النساء والأرامي النساء الأرامي والأطفال واليتامى الأطفال اليتامى وفيهم المرضى والجرحى وكبار السن والمعوجين وصاروا يعيشون في مخيمات على المساعدات الدولية التي لا تصد حاجتهم ولا تروي بلدهم ومن العقوبات التي تحل بالأمم الناصرة كثرة الزلازل والبراكين التي تدمر البلدان وتهلك عشرات الألوف من بني الإنسان وتترك الكثير بلا ماوى ومن العقوبات التي تحل بالأمم المعاصرة عقوبات الجد والحباس الأمطار حتى أجدبت الأرض وتعثرت الزراعة وهلكت مواشي وشاعت المجاعة والعياذ بالله حتى هلك خلق كثير ومن بكي حيا ارتحل من بلده إلى بلد آخر لطلب لمثل العيش إما من الصدقات إما من الصدقات وإما من الأجرة التي يحصلون عليها من العمال لدى الدولة لدى الدول الغنية ومن العقوبات التي تحل بالأمم المعاصرة أيضا ما يصيب الثمار والزرور من الآفات التي تقضي على المعاصي أو تنقصها ومن عقوبات المعاصي في الأمم المعاصرة انتشار الأمراض المعصاصية التي يعجز الطب عن معالجتها كمرض السرطان والأيدر وإيبولا مثل ما تسمعون الآن وغيرها وكثرة الموت الفجأة بالإصابات المفاجئة وبحوادث المراكب الجوية والبرية والبحرية كذلك في الطائرات والسيارات والقطارات والبواخر التي يذهب بها جماعات من الناس في لحظة واحدة ومن عقوبات المعاصي في الأمم المعاصرة كذلك تسليط الظلمة والجبابرة على الشعوب وتسليط الأعزاب المتعارضة بعضها على بعض وتسليط الكفار على المسلمين لما ترك المسلمون الجهاد في سبيل الله وقصروا فيما أوجب الله تعالى عليهم كما قال تعالى قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلمسكم شيعا ويضيق بعضكم بعض بعض ومن أعظم عقوبات المعاصي أنها تؤثر في القلوب مرضا مرضا وظلمة وقسوة كما قال تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم ان العبد اذا اذنب ذنبا كانت نكته سوداء في قلبه وان تاب منها فقل فقل قلبه وان زاد زاد ولذلك قول الله تعالى ولذلك قول الله تعالى كلا بل يرون على قلوبهم ما كانوا يصلون قال الترمذي حديث حسن صحيح وقال حسن البصري هو الذنب على الذنب حتى يعمي القلب ويموت فاتقوا الله عباد الله وهذا المعاصي فإننا في زمان أضمت فيه الفتنة بسبب اختلاف الأشرار في لتقارب البلدان وسهولة المواصلات وتوافر وسائل الإعلام التي تنقل الشرور من الأجانب والمزامير والمزامير والدعايات المضربة بواسطة الإذاعة والتلفزيونات وأجهزة الفيديو بأقلامها المفسدة حتى صار العالم كالبلد واحد ما يحدث في أقصى يصل إلى أقصى في أسرع وقت مسموعا ومرئيا ومقروعا لقد تسهل كثير من الناس بالصلاة والزكاة وهما من أعظم أركان الإسلام بعد الشهادتين لقد فشى لقد فشى الربا الخبيث في معاملات كثيرة معاملات كثيرة من المسلمين ووقع بعض شباب المسلمين في تعاطي المسكرات والمخدرات وكثر الغش في المعاملات ووجد بين المسؤولين من يتعاطى الرشوة التي لعن رسول الله صلى الله عليه وسلم الساعي فيها ودافئها وآخرها كثر الفجور في الخصومات والزور في الشهادات وبعض النساء يتصهلن بالحجاب وتبرجن بزينة الثياب فعلى المسلمين أن يتقوا الله ويتنبأوا لهذه الأقطار ويكثروا من التوبة والاستغفار ويأخذوا على أيدي سفهائهم لعل الله لعل الله أن يتوب على الجميع أعوذ بالله من الشيطان الرجيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب fi ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa ẹyẹ dá gbogbo àgbà ńlá ayé ọlọ́wọ́n bá tó sàdéhùn orí tó pọ̀ fún gbogbo ẹni tó bá tẹ̀lé tó jọ́sìn fún tó ti ṣe ìpalẹ́sẹ̀ àtàdéhùn ìyà tó nípọn fún gbogbo ẹni tó bá yápa rẹ̀ mò ń jẹ́rìí pé ọkàn ti so ní ọlọ́wọ́n ọba náà ọba tí ò lórogún kankan ni ẹnu yẹ̀wò tó bá ṣe ẹbọ sí ọlọ́wọ́n ọba náà ẹni òjò bá ṣe ẹmọ bí kéwù kó ma ó ti dáadáa pààrọ̀ tó tóbi mọ́ lọ́hùn. mo ń jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam irú ọlọ́run bá wa náà ní òjíṣẹ́ rẹ̀ sí ní kọ́lọ́run bó sàlékún gáàsì sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ ní ìkẹ́ tó pọ̀ kọ́lọ́run kí ó jẹ́ kí ó dórí gbogbo ẹni tí ń sojú kòrò àti tẹ̀lé súnà rẹ̀ kọ́lọ́run náà fún àwọn tá a sọ yìí ẹ̀yin ọmọ ìyá mi nẹ́ẹ̀sì Islam kí a lékún níbẹ̀rù ọlọ́run ọba pẹ̀lú ṣíṣe ńtọ́lọ̀ ń pa wá láṣẹ ká lékún níbẹ̀rù ọlọ́run pẹ̀lú ṣíṣe ńtọ́lọ̀ ọba pa wá láṣẹ torí pé tíbẹ̀rù ọlọ́run bá wà lọ́kàn á sì ṣe ẹ̀tọ́ náà ká sì jìnnà sí apá ọlọ́run pẹ̀lú mímọ́ sàmúgùn tọ́lọ̀ ọba òfẹ́ tá a bá bẹ̀rù rẹ̀ bákan náà á máa jìnnà sí ní tó pọ̀. bí ọ̀kan nínú méjèèjì bá ti ṣe rí ní àwùjọ wa ni ó máa sọ̀túnmọ́ bọ́lọ̀ ṣe rí nígbà yà wa tó bá ti pẹ́sẹ̀ ló bá pọ̀ a jẹ́ pé ìbẹ̀rù ọlọ́ọ̀bá ò tó nǹkan tá a bá sì ń jí gírì tẹ́sìn dáadáa a jẹ́ pé bẹ̀rù ọlọ́ọ̀bá náà wà lọ́kàn nìyẹn torí pé àrọ́kàn a bá ń ṣe náà láti máa mà wa subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ wípé àwọn orípa títẹ̀lé tọlọ́run ó ní àwọn ẹ̀yìn àtàtúbọ̀tán rere tó pọ̀ àtòríire tó ga jùlọ bẹ́ẹ̀ náà lẹ̀sẹ̀ náà ní tiẹ̀ ìyapa ọlọ́ọ̀bà náà ní tiẹ̀ ó sì ní ìyà tó nípọn nínú téèyàn máa rí orípa rẹ̀ láwùjọ náà àwùjọ bíi tí wọ́n bá ti ń sin lọ́hùn àmọ́ orípa àti ọlọ́run bá ń bẹ̀ àwùjọ bá ti àwùjọ bíi tí wọ́n bá ti wá gbógun ti ọlọ́run pẹ̀lú mímọ̀ ṣẹ́ mímọ̀ yapa rẹ̀ èyàn ó máa rórí pa àdàkejì ẹ̀ náà nínú àwùjọ náà àpèjúwe rẹ̀ ní àyà ti mẹnu Rome tọ́lọ̀ ń sọ wípé aburú fojú hàn lórí àti nínú omi torí ntọ́mi èèyàn ara wọn fà ọlọ́run ní eléyìí túmọ̀ sí pé ká lè bá a jẹ́ kí wọ́n tọ́ kan tí wọ́n hù níwà àbí tí wọ́n ṣe lẹ́sẹ̀ kí wọ́n inú ọlọ́run bá sọ yìí lè yòdìrí kọ̀hún báàdọ̀ lẹ́dí amílù làálà hóm yọ̀rìjìhún bóyá wọ́n tètè síwọ́ wọ́n sì tú ọkọ̀ omi tọ́lọ̀ bò fẹ́ ó túmọ̀ sí pé téèyàn bá ń yapa ọlọ́run ọlọ́run bá máa di àdánwò sọmọ ádámà eléyìí bẹ́ẹ̀ ní sátò rome ayé àkọ́tù wà. bákan náà lápá kan àwọn olùmọ̀ wípé nínú àwọn sálà tó ti lọ àwọn aṣáájú nínú ẹ̀sìn tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n sọ wípé ẹnì yòówù tó bá ti ṣe ọlọ́run lórí ilẹ̀ ó ti ṣèbàjẹ́ ń bẹ̀ nìyẹn ó ti dábàjẹ́ lẹ̀ nítorí pé àtúnṣe ilẹ̀ òun ni kéèyàn ó tẹ̀lé tọlọ́run àtúnṣe ilẹ̀ òun ni kéèyàn ó sin ọlọ́run ẹni tó bá ṣe lọ́run ó ti bàbẹ̀ jẹ́ nìyẹn kó ṣàtúnṣe pẹ̀lú sísin ọlọ́run ọba lókù bákan náà lànà bí wọn sallallahu alaihi tó sọ fún wa yìí pé ká ọlọ́run ọba ró lórí ọmọ ádámà ó mọ̀ ṣàǹfààní ó mọ̀ dáa nínú àwùjọ táwọn èèyàn bá ju ká máa rọ̀jò fún wọn fógójì ọjọ́ lọ káwọn ọmọ wa wò ó pé àbíkẹ́ ọlọ́run ọba ni ìyẹn ni pé kéèyàn ó mú ká mú jẹ ẹlẹ́ṣẹ̀ ká mú ká dá ọ̀daràn mọ̀ ká gbá mú ká bi léèrè pẹ̀lú tó bá tọ́ sí i ó ṣàǹfààní fọmọ ádámà bí bá lọ. náà ní gbogbo ọgbà tọmọ ádámà bá ti ń fi ẹsẹ̀ lẹ̀ yóò máa jẹ́ sábàbí bárọ́kà láti sánmà yóò máa sọ̀kalẹ̀ yóò sì máa jáde láti inú lẹ̀ ó wá nínú sọ̀rí Bukhari àti Muslim wípé gbogbo kòókì tí wọ́n bá ti fayé lẹ̀ àwọn kòókì àwọn ọlọ́kàn líle àwọn ẹni ibi àwọn ẹrúsìn ọlọ́run ó sì sinmi àlàáfíà ó sì dé bá wọn yóò dé bá ọmọ ádámà tó jẹ́ gbẹ tó jẹ́ èèyàn bíi tiwọn bẹ́ẹ̀ náà ni àlàáfíà ó dé bá igi tí kìí sọmọ ádámà bẹ́ẹ̀ náà àlàáfíà ó dé bá àwọn ẹran ọ̀sìn láwùjọ bí dípò kí ìkan bá ti fayé lẹ̀ ọ̀kan náà àwọn ẹni ọlọ́run tó ti lọ náà sọ wípé tí ọ̀dà bá dá tójó rọ̀ tíyàn mú àwọn ẹran ọ̀sìn yóò máa sọ pé apá kan tọ́mọ ádámà dánwò ló fa eléyìí o torí pé tọ́dà bá dá bí ti máa bọ́ ọmọ ádámà ni máa bọ́ ọmọ ẹranko àwọn ọmọ wa kọ̀ǹpilẹ̀ wọ́n máa rojọ́ láàrin ara wọn lẹ́yìn táwọn ò ní gbọ́ wọ́n máa sọ pé ẹ̀rí táwọn ọmọ ádámọ̀ fà kí ló fà tí wọ́n fi rìbá àtọmọ ádámọ̀ torí pé ọlọ́run ní bi àwọn léèrè ọlọ́run ní fi torí dábàá mọ́rọ̀jò àwọn èyí sẹ̀sẹ̀ tó jẹ́ pé ọlọ́run ti torí wọn mọ́rọ̀jò ọmọ ádámọ̀ àtàlùjàn ní ní máa ń sẹ̀ tọ́lọ́run fi bínú wọ́n máa wá kọ̀ǹpilẹ̀n àlàáfíà àwọn máa dàrú àwọn náà ò ní rí jẹ mu tó bó ti ṣe yẹ wọn ò ní rómi mu ẹ máa ṣàkíyèsí àwọn dábàá nígbà míì òǹgẹ́ ó sì pa dábàá míì láwùjọ ní tọ́jà bá ti dá àti tá a bá ráwọn ẹni ọlọ́run tí ń gbé omi síbì kan pé àyínmọ̀ dábàá lè fẹ́ mu omi ó sì jìnnà sáwọn dábàá púpọ̀ gbogbo ìgbà yẹn wọ́n mọ rojọ́ wọ́n mọ sàròyé tẹ́ bá ti wá ń sọ bẹ́ẹ̀ wọ́n mọ wá sékè láwọn tí bá ń sẹ̀nu ọmọ ádámà wọ́n mọ sọ pé kọ́lọ́ wọn láàánú gbogbo bàtà òyìn bá ti ń kọ̀ láti máa yọ zaka owó wọn àfi kó jẹ́ pé ọ̀dá omi ó máa dá wọn láti sánmà gbogbo bàtà wọn bá sì ti ń tí wọn bá ti ń pọ̀ láti máa wọn òṣùwọ̀n igbá àbí irin tá a mọ̀ sí scale tí wọ́n tí wọ́n tí wọ́n ń dín kù gbogbo ìgbà tí wọ́n bá fi ń dín àwọn òṣùwọ̀n yẹn kù àdánwò níná jíjẹ mímu yóò bá wọn bọ́ọ̀lù ti wo ó pọ̀ fẹ́ kàn mọ́ ẹ̀gbọ́n táwọn èèyàn máa sọ pé owó wọn ń ta bẹ́ẹ̀ owó sì kún báǹkì owó sì kún báǹkì kódà owó ń bẹ ní ẹlòmíì kò ní rí náà ni nígbà tí wọ́n owó jọ sí lẹ́tọ́ mọ̀ lówó lẹ́lòmíì òun gẹ́gẹ́ òní ẹ̀ ẹ ṣé lágbájá náà ní ten million torí gẹ́gẹ́ ó sàgbọ́dọ̀ ṣéǹjì owó yẹn kò ní sàǹfààní fún un débi tí ó sàǹfààní fọmọ ẹlòmíì kí ló fà á bárọ́kà ò sí bẹ̀rẹ̀ ọlọ́run bá ti yọ kúrò ó tún wá wá bẹ́ẹ̀ kan náà yìí pé wàjá òrùn sultan àwọn aláṣẹ wọn wà di alábòsí pátápátá ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ yìí pé kọ́bọ̀ kan bẹ lọ́wọ́ wọn tọ́nà rẹ́bù bá kọ̀ǹpléǹtì. airfare lè fún naira kí àwọn àdìsí táǹkà yìí àdìsí yìí ni sábà fèsì dáadáa torí báyé ti tán lọ bẹ́ẹ̀ náà làwọn ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ọlọ́rọ̀ míì kí wọ́n mọ ẹ̀ẹ̀kan nílé sọ̀rọ̀ ni ẹ wò pé ẹ̀ mọ̀ sí pé àfẹ́sí lágbájá náà ti le tó báyìí bí mọ̀ kí má lọ bá kò ní sí ọlọ́run sọ alábòsí gbogbo nígbà tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ní ń gapá ìtẹ̀lé tọ́lọ́run bá òrin lẹ̀ mọ́ àwọn kan tí máa ń fà nìyẹn a tún máa ṣokùnfà kọjọ́ orí kọ́sùmùlà àmọ́r kó máa kúrú kómi ó máa dá kílé ó máa dá horo àwọn búdò yàtọ̀ sí ìta jẹ́ fúnra wa wọn máa gbẹ ẹ̀ṣẹ̀ a máa fà á ọlọ́run bá wa subhanahu wa ta'ala tó sọ ní sọ́ọ̀tù làárọ̀ káyà ọgọ́rùn-ún kan àtọ́gbọ̀n ọlọ́run ní. ajẹ fìrìhàwọn náà níyà àkọ́dúnà àlà fìrìhàwọn àlẹ́ àkìrù níbi bìmánà àlẹ́ ọlọ́sọ́nà bá lóun gbá yẹn mú bá ń wí yẹn pé akọ̀dà àánú èdè lárúbáwá mú ni irú gbígbá mú wo wàhálà bọ́ lọ́wọ́ àbí náà àtàwọn èèyàn ẹ̀ mú pelu bìsínìn pẹ̀lú kí ọdún ogorí ọdún kó sì náà ti di mímu tó rọgbọ ọlọ́run la bẹ́ẹ̀ fún wa wànàbò mìíràn sàmẹ̀rọ̀ nǹkan oko wọn ò sì lọ déédéé má làálà fún mi àjàkàrùn gbogbo ìgbà náà bóyá wọ́n lè rántí wọ́n lè sin náà ni o kó tó di pé pàrọ̀ wá dé káyìn nígbẹ̀yìn síbẹ̀síbẹ̀ náà wọn ò dára ìsin lọ́hùn ẹ máa kíyèsí àwọn kí ló tẹ kọ́ọ̀mù náà ìjọ núhù kí ló tẹ wọ́n rì pẹ̀lú omi túfàn títàn ọ̀parẹ́ títàn ọ̀gbàgbé ẹ̀ títí dòní kí ló tẹ wọ́n rì fìrì àwọn ọ̀tá wa wí àtàwọn ọmọ ogun ẹ̀ táwọn náà ń bẹ nínú omi náìlì kí ló fa tiwọn náà tí gbogbo ayé sì mọ̀ bẹ́ẹ̀ náà ni atẹ́gùn tó le àríhùlẹ̀ àfíìm kí ló fà á jà lórí áádù tọ́lọ́ wọn bá sọ nípa wọn nínú alukoro alikẹ́rì tó já pátẹ́gùn ló sì já wọn kéékèèké tó sẹ́nìkan tó fẹ́kù mọ́ inú wọn. fọ́tájì alikọ́ọ̀mọ̀ sọ́rí àkà ánàhùn àjáàzù náà kọlẹ̀ kọ́wíyà tọ́lọ́ sọ pé kò sẹ́nìkan tó fẹ́kù ọmọ táwọn làwọn mi bá fìyà. àwọn eléyìí náà tí wọ́n náà tó rí bẹ́ẹ̀ kí ló fa igbe àwọn màláíkà. tí wọ́n ké mọ́ àwọn sàmúhùdù ní tiwọn atẹ́gùn tó le lọ́n fi pa áádùrú igbe àwọn màláíkà tẹ́ẹ̀mí àwọn èèyàn sì bọ́ tí sẹ́kẹ̀ nìkan ìlọ́pọ̀ àwọn ní tiwọn kí ló pa tiwọn náà sẹ́sàn yọ ní owó wọn àbí ìmọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń tẹ́gbọ́ ọlọ́run foríjì wa ọlọ́run wa sẹ́yìn ló pọ̀ tọ́lọ́run ti wọn ìdàkejì ìkọ̀tọ̀ lọ́wọ́n ba ló ṣẹlẹ̀ kí ló pa kí ló fà á sókùtà fi rọ̀ bí òjò láti sánmà títàn òsì gbàgbé gbogbo tá à ń sọ yìí tá à ń ká àwọn nínú Al-Qur'an Karim àwọn ẹtí ìwọ̀n ìṣe mùsùlùmí wọ́n ń kà nínú tírà kan gbé lọ́wọ́ kí ló fà á sókùtà fi rọ̀ ní sánmà bí omi amtọrọ ọlọ́wọ́ba ó rọ̀jò nìjà rọ̀ lù lórí àwọn ọ̀jọ̀ lùt tọ́lọ̀ ń wá yílẹ̀ kó lé wọn lórí kí ló bá tiwọn náà tá a bá mọ gbogbo eléyìí wọn mọ lẹ́dí kọ́sọ̀kọ̀ lárọ̀bì kọ̀ọ̀rùn àgbọn ń pa kọ̀ọ̀rùn tó náà ti wọlé lọ títí dòní tá à ń sọ̀rọ̀ rẹ̀ tójúmọ́ tòní náà fún mọ́yìn tó ti wà ń bẹ̀ kí ló bá ti kọ̀ọ̀rùn náà tọ́lọ̀ ń bá rán ànábì sí ànábì Musa alayhi kí ló fà á tí iná eléjò foroforo iná tó le tó lágbára tó wá ṣẹlẹ̀ àdìgbà màláíkà síjọ ti ṣùháì asábàbà nàbí ọlọ́run ní ṣùháì alayhi salatu wa salam àjùmáyìn alẹ́ sàfihìyà dùnú wàlí màá sí ṣé kìí ṣe ẹsẹ̀ ṣé kìí ṣe ìyàpọ̀ náà ọba ni tí wọ́n mú ní tẹtẹrẹ tó fi di pé bínú náà ọba dé àmọ́ jẹ́ wípé kìí ṣe àmọ́ ṣé ó ṣẹlẹ̀ wípé kò sáà nàbí ọlọ́ọ̀ba láàrin wọn ni gbogbo àwọn tá a yìí àwọn ànábì ọlọ́run bá tọ́lọ̀ gbé wọn dìde sí ládàkọ pẹ̀lú wọn yìí táwọn ànábì ọlọ́run ti parun pẹ̀lú wọn ṣùgbọ́n táwọn tá a dákọ̀ yìí parun àbí wọn parun nínú gbogbo òtàn ayé láì ṣe ní òtàn Islam nìkan tẹ́lómi ẹni tí èsì mùsùlùmí náà ń pè tán yìí só àbí ò ṣẹlẹ̀ àwa ní ìsìn kò sá ànábì ọlọ́run ọba láàrin wa tíra ọlọ́run ọba ló wà kò sí yàtọ̀ torí tíra yìí náà ló fi rán àwọn ànábì kí wọ́n fi jíṣẹ́ fún wọn nígbà tá à ń sọ yìí náà ó ń bẹ lọ́dọ̀ tiwa náà sáàsì sùúrù láti sin lọ́hùn sáàsì sùúrù láti túbá kírun tó ṣẹlẹ̀ tí wọ́n bá ṣẹlẹ̀ tiwa. ẹ ẹ̀gbọ́n kan tọ́lọ́run bá sọ ní sọ́tùlà kabut fàkúlàn gbogbo wọn àkọ́dúnà bìdàbíyì àkọ́dúnà bọ́lá ń sèlò fún fúlẹ̀ ọ̀nà náà nìyẹn o ọ̀rọ̀ kọ́jú àkọ́dúnà àwọn àbìtìní àkọ́dúnà bìdàbíyì àjẹwọ́n níyà mọ̀nà ọ̀sánná ha si bá ẹni tí aníkòkòtà ó rọ̀ lé lórí ni wọ́n mọ̀nà ọkọ̀rọ̀ àti òsọ ìhà ẹni tá a ní kí wọ́n jágbe mọ́ kàn mọ̀lẹ́kà pariwo mọ́ tí ikú sì wọn lọ lẹ́ẹ̀kan náà lójú ẹsẹ̀ ó ń bẹ nínú wọn o enita a ní wa minhum man aghraqna ẹni tó parẹ́ sínú omi ó ń bẹ nínú wọn ẹ̀rí mélòó la tẹ̀fẹ́ mọ́ mú wá gbogbo tá a wí lẹ́yìn òkèwé ó ti gbọ́ wà sí délẹ̀ bàbá ń ka yìí láì sọ àyà kankan èyí ó sì máa rántí láì jẹ́ kókéwú sí àwọn eléyìí tí wọ́n sọ ìyàwó báyìí àwọn eléyìí tí wọ́n sọ ìyàwó báyìí àyà kọ́ra la fi ń tàjáde sọ́ọ́tù làǹkàbù sáyà fọ́tì wàmà kana Allahu li yadhlimahum ọlọ́run lóun ò ṣàbòsí wọn wàlákin kánú àwọn fòtáhùn yàtúmímú àwọn gẹ́gẹ́ lálábòsí tọ́pọ̀ àwọn lómi ìlú ayé tọ́nà ọ̀bọ̀ ti dáì fún wọn ó túmọ̀ sí pé ó ní bá ṣe ní tó fà. ìtúsẹ̀lẹ̀ táwọn tọ̀hún yẹn báwo ni òṣèlú ṣẹlẹ̀ táwọn tá à ń bẹ láyé lónìí àdéhùn mọ́mùlì máa ń rí àwọn ọjọ́ tó ti lọ́nu ẹlòmíì lè lérò pé nígbà náà ni kí ni wọ́n ṣe ló yẹ ká kíyèsí kí ni wọ́n dá tí wọ́n dá lọ́rùn ló yẹ ká mọ̀ tá à ń dáràn yẹn àbá àdá gbàtó jẹ́ pé kí ọlọ́run bá ń sọ̀kalẹ̀ lórí ẹni ọlọ́run nígbà àkọ́kọ́ tí sì ń sọ̀kalẹ̀ lórí ẹni ọlọ́run nígbà tòní tíbi inú ọlọ́run ti sọ̀kalẹ̀ lórí àwọn olùkọ́tọ̀ ọlọ́run nígbà àkọ́kọ́ báwo ni òṣèlú ní ṣẹlẹ̀ lórí àwọn tòní tí ń kọ́tọ̀ ọlọ́run ọba náà ìdá kéèsì nìyẹn kéèsì pé gbà kan lọ ìgbà kan láwà yìí lámọ̀ fi wò ó ọlọ́run tó wá sọ nínú Suratul Mursalat àyà kẹrìndínlógún sí kọkàndínlógún ẹ̀ ọlọ́run la pa àwọn tó ṣáájú run tí wọ́n jó olùkọ́tọ̀ ọlọ́run alámúnú líkìl awwalin sẹ́ẹ̀rí pàápàá àwọn kan rún sẹ́ẹ̀gbọ́tàn wọn ni. nínú kẹ́ bá wọn láyé àbí kẹ́ gbọ́tàn wọn tó mẹ́nu ti bí ohun mò ń la fìrí àwọn kan tún dé lẹ́yìn wọn wọ́n tún dàbí irú wọn àwọn náà tún parun kìí nígbà kan náà gbogbo àwọn táwọn yìí parun ó tẹ̀léra wọn ni ó tẹ̀léra wọn ni kàdáàrí kàdà fàálù fẹlẹ mu jùlí mi o bá wá mọ̀ tó bá gbọ́ ayé àyè yóò tara ẹ̀ mọ̀ ọlọ́run ní ṣe pẹ̀lú gbogbo nù. àti tí o bá ti kò kí ìmọ̀ láyé. wáyé lu ìyẹ̀wò mẹ́yìlì lílì mọ́kàdìbíìn gbogbo olùpẹ ọ̀rọ̀ ọlọ́run nírọ́ ẹni tí o bá ti sin lọ́run ó pẹ ọ̀rọ̀ ọlọ́run nírọ́ nù. ìbá àfàgádágodo dí ẹnu ẹ̀ kó sọ pé òun ò sọ̀rọ̀ o tí o ti sin kí ni òjò sìn tí ìbá ti kó rán. tí bá wá ń gbógun ti òdodo tó jẹ́ tọ́lọ́run yálà o sọ̀rọ̀ àbí o sọ̀rọ̀ yín wù níwà ni kí ni ìyàtọ̀ ẹ̀ pẹ̀lú ẹni tó wá ń sọ lọ́rọ̀ òun náà sí ò sọ lọ́rọ̀ títí ń ta kó pẹ̀lú títí ẹ̀ ó gbógun tọ́ lọ́wọ́ bá ní o. tàbá wá wo àwùjọ tìsín fẹ́ sọ àwọn tá à ń sọ ti lọ ẹ̀rì kó wá burú jù lásìkò yìí láwọn orí pa àdínú ọlọ́run tí ń sọ̀kalẹ̀ ó wá lágbára ọlọ́run ò pa kò sì pa lórun lónìí ṣùgbọ́n fìtínà ti ń ṣẹlẹ̀ ti ń jà káàkiri ayé látara kíkọtọ lọ́run ó kọ yọyọ ó sì tayọ àlà òrùbù tọ́ hínà ogun ogun tí ó pààyàn run fínfín tí ò ní gbérí mọ́ tí wọ́n ń dáná ẹ̀ káàkiri àgbáńlá ayé ibi tó súnmọ́ wa ni àbí ibi tó jìnnà. ogun tó ṣe wípé ẹnì yòówù tó bá là ń bẹ̀ wàláì bí aláìlà náà ni nígbà tí wọ́n bá ju àdó olóró àbí oríṣiríṣi àwọn nǹkan tẹ́ ẹ mọ́kọ ẹ̀ tí wọ́n máa ń jù tábúlé parun lẹ́ẹ̀kan náà tìlú kan parun lẹ́ẹ̀kan náà tí nǹkan yẹn wàá sọ̀kalẹ̀ lórí àwọn èèyàn kan táwọn sá lọ. ìjọ máa ṣẹlẹ̀ sí wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí yóò máa mú wọn rò pé kí ló ti táwọn òdì kú lẹ́ẹ̀kan náà wàhálà yìí ṣẹlẹ̀ láyé tá a wà yìí. kí ló ṣe sáàdọ̀ olóró òsì báwọn lẹ́ẹ̀kan náà kó o mọ lọ àlùkìá náà ní ìtọ́jú àlàyé ń rí tẹ́yìn lè máa rò pé alágbájá là ń bẹ̀ ó bọ́ ń bẹ̀. wàlì bísínátú àṣà ìdòmínà kọ̀tìlì ọlọ́run ní fìtínà sì burú tukú lọ aya alukur'an àwọn nǹkan ìjà olóró tí odi ìgànná tí ò gbàyàn là ń bẹ̀ sásọ kan ò sí téèyàn léwọ̀ tó gbàyàn là ń bẹ̀ tí ò sókè kan àbí ihò kan téèyàn máa kó sí tó lè làyàn ń bẹ̀ nígbà àkọ́kọ́ nígbà kan láyé ìgbà kan idà àti ìbọn gbúgbùgbù ni wọ́n fi ń jagun tí wọ́n bá yìn ín mọ́ra àwọn ẹni tó ta bábà náà ní ògbẹ́mí mi ṣùgbọ́n ní ìsìn ìtàdé òróró bá bọ́ sáàyè kan ó níye mítà tí ò bá tẹ̀ máa jẹ́ bí kìlómítà tẹ́ni tí nǹkan yẹn tẹ́ni tó gbọ́ ohun kan náà yóò ti gbọ́ yóò ti gbọ́ abẹ̀ sọdá sálùkì àná ká má wàá population àwọn èèyàn ti ń bẹ níbi tí nǹkan yẹn bọ́ sí gangan wọ́n fi ń jà lónìí wọn láyé ìgbà kan ìbọn gbúgbùgbù ni ẹni tí wọn bá nà sí ní ọgbẹmí ni kálímọ pẹpẹ àsìkò yìí burú jù wọn ń pààyàn lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan nígbà kan wọn ń pààyàn nígbàmọ́ lásìkò yìí wọn ń dẹ páńpẹ́ sínú ọkọ̀ ojú omi wọn ń dẹ páńpẹ́ sínú bàálù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí bá ti wálẹ̀ àbótẹ́ẹ̀rì ẹ gbọ́ ọgọ́rùn-ún mélòó yẹn ló ti kú lẹ́ẹ̀kan náà wọ́n lè máa lépa ẹnìkan wọ́n sì dẹ páńpẹ́ sínú bàálù wọ́n lè máa lépa ẹnìkan wọ́n sì dẹ páńpẹ́ sínú ọkọ̀ ojú omi ńlá tó kérò tó pọ̀ táwọn kan yóò sì máa tẹ̀lé. ẹ wàá rí báwọn tó là tó tẹ̀mí tí nǹkan yẹn wọ̀n bá lójijì ẹ ra àwọn òyìn ẹ ra àwọn opó tí ò sọkùnrin fún láyé mọ́ ẹ ra àwọn ọmọ òrukàn tí ò sí bàbá fún láyé mọ́. ẹ ra àwọn aláìsàn tó jẹ pé nǹkan ìjà olóró ló sanwó dà E ẹ sì ra àwọn ọlọgbẹ tó jẹ pé kò ságbè lè pé wọ́n yè ó kàn jèrè ọ̀rọ̀ akú ta ló ti wọn níbo lọ sí ta ni dókítà tó rojú tó ráyè láwọn àbí tí nǹkan ó fi pésà máa máa ìgbà lọ. ta ló wà fún ta ló convenience fún láti treat irú ẹni bẹ́ẹ̀ wàláì làbí mò ń ṣẹlẹ̀ lágbàáyé tá a wà yìí. àwọn àgbàlagbà ń kọ́ ẹ̀ tó jẹ́ pé nínú ilé ẹ̀ nínú yàrá ẹ̀ ẹ̀ ń fọwọ́ sí lẹ́gbẹ̀ẹ́ ni kó tó tọ̀ kó tó débi tí ó sùn gbàtà àwọn èèyàn ti sá lọ tán ta ló kù pẹ̀lú wọn wọn ò jẹrà sínú ilé kù ni irú ẹ̀ ń láwùjọ yìí irú ìṣẹ̀lẹ̀ láyé tá a wà yìí láwùjọ wa gangan ń ṣẹlẹ̀. àbíká wá sọ àwọn tí wọn ò jẹ́ lábarapá tí wọ́n lè gbéra lẹ́ẹ̀kan náà tọ́lọ́wọ́n bá fúnra ara rẹ̀ subhanahu wa ta'ala tó ní mo ṣàforíjì fún wọn mo ṣàmójúkúrò fún wọn tí n bá pàṣẹ nǹkan kan tó jọ mọ́ ìdìde sógun tó jẹ́ ti Islam ẹ̀yin ẹ farabalẹ̀ sí yẹn máa sinmi tó ń ṣe alábarapá àwọn èèyàn sábà wọ́n fi wọ́n lẹ̀ sílé ta ló bì wọ́n mẹ́rù. ẹ wá wo iye ọgọ́rùn-ún tí wọ́n jẹ́ ẹ wo iye ẹgbẹ̀rún tí wọ́n lè jẹ́ láwùjọ tá a wà. kí wọ́n ló fà sẹ́nìkan tọkàn náà mùsíbà tá a sọ yóò fi ṣẹlẹ̀ sí tí ó wàá máa ṣe bí aláìmọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ọ̀la ìkòdà ọ̀la ìbúrúlá ni òun retí ìjọ tó ṣẹlẹ̀ tó níbí kó tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ nígbà kan orílẹ̀-èdè tó súnmọ́ àbí tó jìnnà díẹ̀ láti ń gbọ́ ogun tá à ń sọ yìí gbogbo ẹni wá ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè wa bí ni. táwọn yẹn bá wá wà lábẹ́ tẹ́ǹtì àwọn àwọn làjíìn rẹ́bùjì níbẹ̀ náà mùsíbà àwọn kan lọ́nbẹ̀ náà ni bíi kébi ó pa wọ́n kú bíi kó gbẹgbẹ wọn kó ṣe wọ́n léṣe bíi kárùn ó pa wọ́n sílẹ̀ sẹ́nìkan bá lóun fẹ́ lọ teaching hospital lónìí àbọ̀ fẹ́ lọ àwọn ilé ilé àwọn òsàn tó jẹ́ tìjọba kí wọ́n sọ pé wọ́n da fẹ́lẹ̀ yóò sì kọ́ sísọ sí ẹgbẹ́ ilé wọn ìjẹba rí ti ṣe ohun tá a lè jókòó lásán ìjẹba lè ti ṣe ń bẹ̀ àwọn táwọn sọ ikọ̀ síbi kankan tí wọ́n lọ nítorí bá dé ọdẹ náà nù inú ẹni tí inú rírun bá gbá mú ibi tó sápamọ́ sí bóyá inú náà ni ó lọ pa ẹni tí bá ń bì í ń su bóyá ibi tó gbà lọ àrùkíámọ̀ náà nù nítorí tó ti sá lọ ní ó padà sí àbí ibi tí ò lè wọ̀ lọ tí ó mọ̀ náà bẹ̀ tó yẹ pé wọ́n kàn sáfá àti bàbà kan létí igbó kan nù ẹni ó bá ráyè kó yẹ kí wọ́n jẹun ní fún ọ lóúnjẹ tí ó bá ráyè fún ọ kò ráyè fún ọ náà láyé tá a wà yìí kí ló fà á sọ́nà ọba ló kórìíra wa tó bẹ̀ àbáwá gangan la kórìíra ọ náà tí bọ́lá òun ti dá wa fún ká máa wá gbáyé nù tí èròǹgbà ọlọ́run àbọ̀ máa ń dáná lórí padà ló sọ fọ́nà ọ̀rọ̀ òtóbi nígbà yà wọn ó dàbí ìgbà fífi tí ọmọ yẹn sọ pé ńjọ́ lọ́wọ́ bá ti kó ṣe àìmọ́jà ti bẹ́ẹ̀ wàláì yóò kọjá àfaradà wàláì làbí yóò kọjá àfaradà ó ti ṣẹlẹ̀ rí lórí ilẹ̀ ayé yìí táwọn èèyàn sinra wọn láì jẹ́ pé wọ́n ta láì ìdí náà ti ṣẹlẹ̀ láyé inú dáwà ti kà kọjá nínú ìtàn nínú ìtàn ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ bí èyí pé àròsọ àwọn èèyàn ti gbéra wọn sísá wọn ti gbé sàárè wọn ti dà wọn ti dègbè bóra ẹni tó sì gbàbẹ̀ lọ àdìgbàmọ́ sì gbàbẹ̀ lọ náà lóòótọ́ ẹni tó jáde padà atẹ́gùn mùsíbà àwọn èèyàn tí wọ́n ti pa sórí ilẹ̀ sórí èpẹ̀ tó fẹ́ lù wọ́n báyìí wọ́n padà fálùkàmọ́ sí ìdìbò lórí ilẹ̀ ayé náà ni. lẹ́yìn wíwá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà ni kó ti padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá rẹ̀. nínú àwọn orípa tó jẹ́ tí ń bẹ lásìkò tá a wà yìí náà ó ní ìmìtìtì ilẹ̀ tó pọ̀ nínú orípa ẹ̀sẹ̀ ó ní àti barokin ìmìtìtì sọ súrà kalẹ̀ torí ẹ̀ zali zala súrà ìmìtìtì fi pé mìtìtì o. ẹ̀ẹ̀rí pé ilẹ̀ dánu oko ọmọ ádámọ̀mì àti dúkìá ẹ̀ẹ̀rí rí o ó dìgbà sáré kí a máa bá dé lọ́nà ìsọ̀rọ̀ sóra yẹn kalẹ̀ sóra tó zálízálà ó pọ̀ ẹ̀nìyẹn sóra ìmìtìtì ilẹ̀ yóò kó nǹkan mi yóò sì pọ̀ nǹkan jáde kò ní sọ́kọ̀ ọmọ ní ọ̀nà sudamiru budan ti ń pa ẹgbẹgbẹ̀rún ti ń pa dúkìá run ti ń pọmọ èèyàn run olúbó mìbánil ìsàn ó dà kòkòrò nígbà táwọn kan ṣẹlẹ̀ tala gbámú tala ààrẹ táàbà jáde ní ọlọ́run ọba mọ́ gbàtí nǹkan ṣẹlẹ̀ ebi boko haram ẹgbẹ́ pé boko haram wọ́n tún pa àyàn méje méje lónìí o wọ́n pa fifteen jẹta o wọ́n pa ọgọ́rùn-ún kan lé ní o à ń gbọ́ yàn bá gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wí o according to them tí wọ́n ń pè ní Boko Haram o sẹ́ẹ̀kẹ́ mi ìlú sábà sọ yẹn tí wọ́n ń pè ní Boko Haram tí wọ́n sì gbọ́ sábẹ́ ẹ̀jẹ̀ gbọ́ sí tó bá wá ṣe sí Boko Haram ni níjọ́ tí ìmìtìtì ilẹ̀ bá ṣẹlẹ̀ tẹ́ ẹ gbọ́ pé five thousand yẹn ti lọ àlùkìá náà sálámà arrest lọ́jọ́ náà. torí pé tí boko haram bá ogun ẹni tó ṣe àtẹni tí ó ṣe ẹni tó jẹ́ boko haram àti tí jẹ́ boko haram àtàfurasí lẹ́yìn náà ti máa ń gbọ́ níròyìn wọ́n jọ wọ́n ní wọ́n ti àrẹ́sì wọ́n wọ́n ti ọgọ́rùn-ún pa tó kéré tó bá ọkọ méjì wọ́n lè láwọn ti ọgọ́rùn-ún àbí bínú ìbínú tọ́lọ̀ tọ́fàtẹ́gùn àbómi àbí ná àbí mìtìtì ilẹ̀ ó ní ẹ̀mí ló ságbà ńlá kálukú káwọn gbéra náà ni èyí ó gbà fọlọ́run ní bíbí ni ọlọ́run bá dé kò sẹ́nìkan tá a máa rẹ̀ ọlọ́run bá wa kọjá bẹ́ẹ̀ inna Allah ala kulli alágbára tó tóbi lọ́lọ́run kò sẹ́ ebi ọlọ́run ebi ebi ọkàn tuntun lọ́lọ́run ṣe bó ti jama ẹni tó kàn wí ni pé àní rohùn sójú yìí tí nígbà tí ọlọ́run fi kẹwàá tá a bá ní òdodo sáàdì padà sọ́dọ̀ òun àní sójú ṣùgbọ́n bí báyìí lòun wà ó sọ́nà ni ọ̀kan ọba náà kí wàá ló fi fi ń ṣé bó kọ̀ nígbà náà kan nígbà náà. ṣé ọmọ ń ṣẹ láyé tá a wà yìí àbáyé jọ́hùn nìkan ló ti ń ṣẹlẹ̀ jẹ́ náà àsìkò ìjà o nínú rẹ̀ tọ́nà fún ọmọ bíi sàdánwò wọn ni àlìjẹ́dù ọ̀dá ìyẹn a máa mú ó tó gbogbo ọ̀kọ̀ọ̀kan gbogbo dáhùn yìí ó tó kọ́nà fi pamọ́ dáhùn rẹ̀ tí ò ní sẹ́kẹ̀ nìkan wàláhì tí wọ́n di láì dàdé láì láì láì ìyá mi wọ́n kú ní omi yẹn di là àwọn ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ sí wa bí kọ́nà gbọ́ omi ọlọ́run ni mo kẹ́ yín mò ń jẹ́ kó mi ń sọ̀kà láti sánmà mo tún jẹ́ kó mi ó jáde láti ilẹ̀ bá a bá kí èsè léyìn nìkan ẹ̀yin ẹ wá wò pé kọ́ wá má sí méjèèjì yẹn mọ́ kó mi ó má wà má láti sánmà kọ́lọ̀ àti yíyún ti kù mọ́tọ̀ kó sì sọ ilẹ̀ di kódà ọlọ́run bá tún sọ náà kan ó ní tí n bá ṣe ó ní tí n bá tún ṣòwò gan nísàlẹ̀ mọ́dà tí ì jẹ́ kẹ́ ẹ àbí mo sọ̀kan ní fàrímọ́gà tí ǹjẹ́ kẹ́ ẹ róòrù mọ́ ó ti sọ pé tí n bá ní kí ilẹ̀ kí omi ó má sọ̀kalẹ̀ mọ́ kó sì kẹ́ ẹ sì wọ lọ́nù ilẹ̀ kẹ́ ẹ má bàa mọ́ ẹ máa wá lọ gbogbo tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ máa lọ bí sẹ́yìn tẹ̀bí kìí sèmọ́ wọ́n yìí gbà náà wàláhì ọmọ adámọ́ ti tún dọ́nà mọ́ níbi tí nira náà ó dé ẹ jẹ́ ká wo tó mi ó mi nìkan a sì mọ̀ gbogbo wa sì mọ̀ àtẹ̀tún jẹ́ mùsùlùmí àtẹ̀tún èsè mùsùlùmí a sì mọ̀ fóònù mi ò sí lọ́wọ́ ẹnìkan àfọlọ́n a mọ̀ pátẹ́gùn ò sí lọ́wọ́ ẹnìkan àfọlọ́n wàláhì tí wọ́n bí láyé làdí láyé láyé láwò àdúpẹ́ fẹ́ lẹ́dàá yìí náà débi táàbẹ̀ wá sẹ́ ẹlẹ́dàá yìí tó bá pátẹ́gùn ló bá gbá mú kọ́ tó pomi lẹ̀ ẹ ká mọ̀ mu tá a bá fẹ́ mu ó tún tẹ̀jú mélòó kí ọmọ rà sẹ́gun gbàsára mọ́ ọ̀nbẹ nínú katọ́lọ̀ ọba fi ń ṣe àdánwò àsìkò tá a wà yìí tómi ọba ti sí mọ́ ọ̀dá ọ̀dá kò sí rúgbìn mọ́ kò sí rúgbìn mọ́ ọlọ́run ọba fẹ́ wa débi pé a mọ nǹkan tó yẹ ká gbìn tójú ọba yẹ ẹsẹ̀ bẹ̀rẹ̀ tójú ọba dé láyì àmọ́tá a máa ń gbìn tí bá ń dá lọ àmọ́tá a gbìn tó bá dá pátápátá àmọ́tá a gbìn la hawla wala quwwata illa nínú nínú òye tọ́lọ́wọ́n bá fi mọ̀ wá tó bá mọ̀ jẹun títí tọ́dún fi yípo kò túmọ̀ sí kójú da ẹ̀rùn dé àlàbá ní jẹun mọ́ ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti máa ṣe àgbẹ̀ sì ń dáko yípo ọdún tẹ́ bá bí wọ́n léèrè wọ́n ń dáko yípo ọdún àtẹ̀rùn àtòjò ẹ̀kọ́ tí wọ́n fi bọlẹ̀ ọlọ́run ló kọ́ wọn ẹ sáfilẹ̀ I will take care of it ẹ̀yẹn sáfi sínú lẹ̀ ọlọ́run bá fi ṣe bẹ́ẹ̀ wọ́n wá sọ pé eléyìí tòjò ni ẹ mà pé eléyìí tó jó wọn ni pé tẹrun ni. náà nínú àwọn ìyà tó tún bẹ lásìkò yìí tá a bá ń fojú pé ọ̀rọ̀ ọjọ́ òun ni wọ́n ń sọ ọ̀kan náà ẹni tó kó yẹn. nínú rẹ̀ bákan náà ni ìṣàrò làmọ́rọ́ ọ̀dẹ̀lẹ̀ mọ̀sáfíà àwọn àrùn tó le yóò máa yọjú fáwùjọ. àlàmọ́rọ́ ọ̀dẹ̀lẹ̀ mọ̀sáfíà ni àrùn tí àwọn tó wà nídìí ètò ìlera ọ̀káwọ́ gbéra pé kò yé wa mọ́. sẹ́ẹ̀sì mọ̀ yí pé wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá ayé àti tẹ̀sí àti bí ń ṣe wá wàláhì làbí nínú àdánwò ọlọ́run bá ní o nínú àdánwò ọlọ́run ni mo sọ fẹ́ nìkan níbi ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí mo ní ẹ̀bólà tí wọ́n á ń pariwo yìí kò mọ̀ jẹ́ kẹ́nìkan kan rántí éèdì mọ́. tí ó sì jẹ́ pé ńgbà tóun náà dé tán pariwo ẹ̀ síta bí ìgbà tó yẹ gbogbo ayé ní òkò láyé nígbà náà torí wọ́n ní kì í ṣe pé ẹni tó bá ṣẹlẹ̀ sí ni kéèyàn tó kéèyàn tó kéè sára ó lè jáde látara nǹkan báyìí téèyàn ń lò ó lè látara nǹkan báyìí téèyàn gbogbo ayé wá wà ló lè ṣe ìbẹ̀rù ẹ̀ kálukú wá ra nǹkan àdálò ó dàbí ìgbà tí ò sárùn mímọ́ láyé àmọ́ ńgbà tí wọ́n pariwo Ebola ẹnìkan kò sọ̀rọ̀ ìjà jù mọ́ kódà ẹnìkan ò tẹ̀ ẹ̀ rántí pé wọ́n dápọ̀ ẹ̀rí láyé la hawla wala quwwata illa billah àwọn mẹ́sẹ̀gì tó jáde fáyé láàárọ̀ yìí wípé ẹ fomi wẹ̀ báyìí ẹ fi ọtí ah bàbá paasi bàbá paasi mẹ́sẹ̀gì bẹ̀rù ọlọ́run tó bá lọ tó bá fakuléètì bẹ́ẹ̀ la ilaha illallah muhammadu rasulullah láyé yìí náà kò wá sí nǹkan kan tó dálé tayọ pé àbẹ́kú kì í ṣe kó dálé lórí pé àbẹ́sí náà àwọn mẹ́sẹ́gì kan sì wà tó dá lórí pé káàkiri náà ká gbọ́tọ̀ náà àwọn èèyàn sì ń pàṣẹ ẹ̀wọ̀n èèyàn síbi pé wọn ò gbọ́ ẹni ó kọ́kọ́ pè mí ó ní wọ́n ní káwọn fi yọ̀ sómi káwọn fi wẹ̀. mo ní àjò kí nìyẹn kò sọ kò sọ bí o mo ní àjò nù mo ní ọwọ́ adákẹ́ mo nítorí ètò mo ní bọ́ ọ ní wọ́n pè òun ní ọlọ́run tẹ̀ kọ́kọ́ kà fún òun wọ́n pè òun ní jọọsì wọn tún pè òun lọ́rin wọn tún à ẹ mo ní àjò kí ni wọ́n pè é torí ká máa jìnnà tí ogun tó bá lọ bí ẹbọ bí ẹbọ o torí òun sọ sábà bí tí ń yẹn inú bá bí ó bá ní kò dáa kò burú kò burú ẹja gbàgbé ẹja gbàgbé mo ní ìwọ ló béèrè béèrè bí mo ṣe ta fóònù báyìí ni mi wọlé ẹ̀wọ̀n ni wọ́n ní ká fọmi gbóná àti kinní kan wẹ̀ o torí àrùn ẹ̀bọ́là ẹnìkejì lọ́wọ́ sọ mo ní tí wọ́n ti rí wípé ó lè jẹ́ sábàbí fún kó má mú yàn ẹni báwọn náà ṣe ń bọ̀ nù tí wọ́n bá ti rí bẹ́ẹ̀ kò tó burú bẹ́ẹ̀ torí kìí sàrùn kìí sàrùn àrùn àìfojúrí kìí sàrùn àìfojúrí ó dàbí ìgbà tí wọ́n sọ pé ẹ mu omi yìí ó ṣògùn malaria tàbí ẹ fi nǹkan báyìí wẹ̀ àbí ẹ fi sómi wẹ̀ ó ṣògùn bà lápèjúwe kò sí tó burú bẹ́ẹ̀ tí wọ́n bá ti discover bẹ́ẹ̀ o àti pé dáníkẹ́yìn ṣe nǹkan kìí ṣe ẹbọ àrùn gan kìí sì sàrùn àìfojúrí mo bá dá onítọ̀hún lóhùn bẹ́ẹ̀ mo wá pe ẹni tàkọ́kọ̀ padà mo ní ṣé nǹkan báyìí ló fa ìbéèrè tí wọ́n béèrè ó ní ló fà ó ti sọ ńgbà tí mo ń béèrè pé wàájò kí ni wọ́n pè wọ́n nígbà tí mo ti sọ̀rọ̀ débi ẹbọ ilé ìlú abinú ńgbà tí wọ́n sọ sábàbí tí mo sọ á ṣe wá àtúnfọ́ kó dènà sẹ́bọ torí pé ìlànà ẹlẹ́bọ tó lè gbàgbẹ́ yanjú ló bá sọ wípé táwọn náà gbọ́ nìyẹn ẹ wá wo bí nǹkan yẹn ti kárí mo rò pé bó ti kárí ilẹ̀ yorùbá yìí náà yóò lọ́nà táwọn haúsá náà gbà pàṣẹ lédè wọn yóò lọ́nà táwọn lédè mi náà gbà pàṣẹ sáré ara wọn tí wọ́n sì tọ́nà wọn bá sì sọ odidi mẹ́séèjì kalẹ̀ tí sẹ́ àlùkùránì kẹrí tẹ́nìkan ọ̀fẹ́ mọ níbẹ̀ nú ẹ̀ tó ń dẹ́gbẹ́ sábà bí orí ẹ̀ àtọ̀dìkì àmọ́ ni títẹ̀yìn ọ̀bá wa kú látara ìbọ́lá jàmáà ṣé ikú ó ti bọ́ lọ́wọ́ kú tó o gbẹ tó pa ayélẹ̀ lónìí ẹ̀bọ́là lọ́pa abẹ́ ẹ̀mọ yẹn táwọn tó kó láyé lónìí. wàmọ́ lámìyà mùsùlùmí ṣe fi máa tàbí bọ́ èrè ihe ẹ̀dùn ọ̀bá bẹ́ lórí. nǹkan ni ó sì tó kó láyé tànà wà á tẹ̀lé àṣìbáàbò falẹ̀mọ́ tó wá hédo. sábàbí tẹ́ gbọ́ pé kálukú fi kó láyé ọlọ́yàtọ̀ sọ àmọ́ ńgbà sẹ́mi bá ti bọ́wọ́ bọ́ náà nìyẹn. àbájá àbájá raburabu lórí bá a sì lékún lágbọ̀ọ́yé ọ̀rọ̀ ọlọ́run àbájá raburabu ká pàṣẹ àwọn mẹ́sẹ́gìs lórí bí ọlọ́run bá sì yọ́nú sí wa bá a sì jẹ́ ni ọlọ́run ọba láyé ká tó kó mẹ́ nínú àdánwò àsìkò yìí òun ni mọ́wọ́ tó lè fojú à ikú lójijì ikú lójijì tó sì wọ́pọ̀ àti léwe bó jẹ́ pé ọlọ́run bá sọ̀rọ̀ àtàlá ó ti mà ìgbà sẹ́ni kankan fàyè lẹ̀ ṣùgbọ́n àwọn àpẹẹrẹ àwọn àpẹẹrẹ àwọn àpẹẹrẹ tá a máa ń rí pé à lágbájá bójá tó kọ́lọ́hún sálà kọ́lọ́hún sálà kò sábà wọ́pọ̀ mọ́ tẹ́ ẹ gbọ́ pé lágbájá ò sí láyé mọ́ là ń gbọ́ lọ́pọ̀ jù tẹ́ ẹ gbọ́ pé wọ́n ti já láyé fújì àti àlùmọ́ọ̀sì àwọn mọ́tò ìkọjà àtàwọn oríṣiríṣi ìparun nǹkan ọ̀gùn tòkè tilẹ̀ tójú omi torí pé lára aburú ẹ̀ títún ṣẹlẹ̀ ní látara ìfẹ́ mọ́tọ́lọ́hún òun ni kọ́lọ́hún tún fáwọn ìjọba ṣe pàṣán fáráàlú تسليط الظلمة والجبابرة على الشعوب eléyìí náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni kí ó má jẹjọba kó jára àlùfáàlù kó jẹ́ ìdílé sí ìdílé kó jẹ́ jàmá sí jàmá wọ́n sì máa para wọn nínú àwùjọ fábánbárí ẹ̀ tẹ̀sílẹ̀ ìdúró kò fárọ̀ alálùsèmíì ọlọ́run sọ pé káwọn ọ̀run mùsùlùmí àwọn tí èyí ti mùsùlùmí ó sì máa jẹjà kan máa rọ́wọ́ mú lórí mùsùlùmí wọn ó sì tẹ̀yìn rìn láyé wọn ò ní jọ̀wọ́ yẹn wọ́n bá yé wọn ò sì ní jẹ́ ìsìláàmù sí kí ló fà gbàdé ẹ̀ bá ń wo ìsìláàmù náà bíi pé kì í tẹ̀sí tó sì pèrè mùsùlùmí gbàdó bá kọ ìsìláàmù tó pèrè ẹ̀ mọ́ tí ò sì sọ fóun ìsìláàmù mọ́ tó sọ fẹ́ tó sọ sẹ́yìn ń bẹ láwùjọ wa àdó sí sábà fẹ́ sanra wa àti sábà tó ní sanra wa ṣé mùsùlùmí náà kọ́ ló ń yẹ ìyẹ́ ìsìlámù rẹ̀ lọ́wọ́ báyìí láwùjọ ìwà láwùjọ táwa yìí náà tàdé iná tí èsè mùsùlùmí tó tẹ̀ agbógun tiwa náà tá a fẹ́ máa pariwo tá a bá wá gbé ogun rẹ̀ yẹ̀wò sí ogun tí mùsùlùmí gbé ti Islam káwáwó ìgbó tó dìjù wàláhì pẹ̀lú gbogbo tó rìnlẹ̀ nínú súnà nàbì sallallahu ta'ala alaihi wa sallam mùsùlùmí kódà ń gbà mí ọ̀tá ìsìláàmù tí èyí ṣe mùsùlùmí mùsùlùmí ní òfin ṣàtẹ̀gùn ẹni tó sì sọ pé òun sì ń jẹ́ mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ ní òfin ṣàtẹ̀gùn ní òfin ṣẹ́yìn ṣe tí ò bá lo ẹni tó péré mùsùlùmí kò ní ọkọ̀ ní ìdìbò ilé ìṣẹ̀lẹ̀ láwùjọ wa ni ó fa tẹ̀sílẹ̀ tó kò fara ala mùsùlùmí yóò wá dídí kóòtù tó dán lọ́mọ tó fẹ́ sí lọ́mọ yóò wà ní báǹkì náà tipatipa pẹ̀lú gbogbo tó bá gbà yóò wà ní pé tẹ́ bá fẹ́ ṣẹlẹ̀ àdìkẹ́ kọ́kọ́ jà tẹ́ bá fẹ́ ṣe tọ̀hún àdìkẹ́ kọ́ pariwo tẹ́ bá fẹ́ ṣẹlẹ̀ àdìkẹ́ kọ́ délé ẹjọ́ àdìkò tẹ̀jẹ́ pẹ̀ ní kọ̀kọ́ sùn náà lẹ́yìn rẹ̀ wà ní ọ̀yá pé kálukú dáwọ́ kó dáwọ́ kó dáa lé náà títí ọ̀dì fọ́dá ló kọ́ parí ẹ̀mí àwọn mí kan sì tù lálùkì àmọ́ nítorí ẹ̀ kí ló fà á àyíká ìsìláàmù fún ẹni tó pera ẹ̀ ní mùsùlùmí ni àyíká ìsìláàmù ni. ọlọ́run sọ́nù sábìlà ní àn àyà sixty five sórà kẹfà àyà sixty five àwọn ànámì sọ fún wọn ó wà lè kọ́ dírú wà láyé bá sàlékún àdáàbá mi fọ́ kíkún ọlọ́run kápá tó jẹ yín àlátòkè ẹ mọ nǹkan kan tá ń pè ní àdó olóró kò sí nǹkan tí kò sáwọn forces tá ń pè ní air bí àwọn mọ̀láìkà ọlọ́run ta ni airport bí ìbátan mọ̀lẹ́kà aláì ọmọ aráyé àkànṣẹ́ra wa lásán àwọn yẹn fúnbọ̀ làwọn dúró tẹbí tó ti wá táwọn wọn lókè náà náà dúró sí náà jà àwọn tí ń bẹ lókè táwọn náà ń lọ́hùn tá a bá asilọ́hùn tá a máa gbógun lọ́hùn kọ́ lọ́hùn ọ parí ò ní kódà ọ̀gbà mi à ní di bíléèdì sí ọ̀bẹ èyí ó ti sọ pé ò ní tó ti jẹ́ débi bá sọ pé ọlọ́run ti gbà kan lóró rò ti gbà sí kódà àwọn fẹ́ràn jẹ kọ́ ni ọlọ́run ọba kan náà mà ní ẹ̀sìn rẹ̀ náà mà ní. tani airport ibi tí àwọn mọ̀lákàtò rahman ni wọ́n ti ń bẹ lókè ọlọ́run ni mo kápá fi ìfìyà jẹ yín látòkè wàá ní àwọn mi ń dáadé àròjúlékún tàbí kí n sọ pé kílẹ̀ ń sẹ́yọ lábẹ́ yín ẹ̀ sì máa parun wàlẹ̀ yẹn ló bìlá àwọn ya ẹlẹbi sakun sí ya abikin dayiru kọ́mọ jẹ́ lẹ̀ sókè kọ́mọ jẹ́ yà sókè kọ́mọ jẹ́ yà tó sẹ́yọ láti inú lẹ̀ bí ilẹ̀ bí ilẹ̀ rírì yàlẹ́bi sakun sí ya ó dá kẹ́yìn náà lọ́ka kẹ́yìn lọ́ka tàṣírò ayé àti mò ń sọ yìí o sóra kẹfà ayé àti sixty five kó náà máa jẹ síra yín ẹ sì máa họ kiri ẹ̀ńtọ́wọ́ bàmí kan tó họ yóò sí ọwọ́ sì bàmí tó họ lọ ọlọ́ọ̀ni mo lè ṣe bẹ́ẹ̀ fún yín wàyò ní kò bá dọ̀ fún bá sàbá ọdín tí ẹgbẹ́ ilẹ̀ sì hàn ilé mọ̀kàn yìí. ẹ̀ṣẹ̀ máa ń ṣokùnfà kọ́kàn ó lé kó sì ṣàìsàn kódà ọkàn lè kú tọ́lọ́kàn ó sì máa bẹ láyé ọkàn ó sì ti kú mọ́lá gbogbo àwọn kan tí máa ń bàjẹ́ tálàtì àmọ́ dàrú yẹn àwọn eléyìí wọ́n ń sọkàn ọkàn lè bàjẹ́ tálẹ̀ afẹ́ òní dàrú àmọ́ àlàáfẹ́ òní dàrú lọ́dọ̀ náà nǹkan mìíràn bàjẹ́ lára tálẹ̀ afẹ́ àwọn dàrú láyé tálára ọmọ àbáyé sàn ń sèwọ̀n tó sì máa bùkátà àti gbé kiri fún tọ́jú ọkàn náà máa bàjẹ́ tálẹ̀ afẹ́ àwọn bàjẹ́ lọ́nà tayé ṣùgbọ́n kàn á máa bàjẹ́ ní bàjẹ́ tó burú jù yàtọ̀ sí ìtẹ́ ẹ̀ mọ́ tálára ó sì máa gbára kiri òní ó sì kọ́kọ́ máa yí tí ẹ bá ti dùn mọ́tò wọ̀ yóò wọ́n yín dànù ni ṣùgbọ́n ọkùnrin ti bàjẹ́ spiritually ìyẹn ń ṣẹlẹ̀ ọkàn yẹn sì lè di kú mọ́ láà pátápátá yóò sì máa bli ẹ yóò yóò sì máa ẹ̀jẹ̀ yóò sì máa float yóò máa fi sẹ́ ẹ̀kọ́ pọ́ǹpù ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọkàn yóò ti dòkú lọ́ba dọ́dọ̀ medical doctor wọn ní epic ẹ̀ máa lọlé kò sí ọ̀nà ogun kọ́ àyẹ̀lẹ́ ẹ̀ nídìí ogun ẹ̀ máa lọ ẹ gbádùn dáadáa òun lọkùnrin sì ti kú mọ́ láì lọ́dọ̀ ọlọ́run. àdánwò tó tún bẹ láwùjọ ìjàmà ètè látò àṣìlọ́rọ̀ ìlú làkíyà àwọn ẹni ibi wọ́n rò pọ̀ mẹ́ni rẹ kò sí fọkànbalẹ̀ mọ́ ó pọ̀ tó yẹ kí mẹ́nu bà. ẹjẹ amúdóńbì àwọn ẹni rere pọ̀ mẹ́ni ibi bẹ́ẹ̀ láàánú ẹ̀rù máa bà yín ẹ̀rù sì máa bẹ tẹ́fẹ́ ràn lọ́wọ́. débi pé àwọn èèyàn fẹ́ kọ̀ǹkúrúdì bí èyí bá ṣe ọlọ́run bá tá à ń pè àti ti pé tíra rẹ̀ ń bẹ lọ́wọ́ wa tá à ń ké àwọn èèyàn sì kọ̀ǹkúrúdì pé ẹ̀dá kan gbé wa ẹni tí wọ́n gbé lẹ́sìn sọ fọ́lọ́pọ̀ pé ìmọ̀lẹ́ ti sọ ìyẹn ṣẹlẹ̀ ọlọ́pọ̀ ni ok ó ti ra mi náà àníbọ̀lẹ́ ti sọ ìtọ́kọ̀lọ́pọ̀ gbọ́ yé ni pé ó ti fẹ́ sọ kò tí ì máa dín wí. nígbà tí ò gbọ́yé náà dáhùn pé kò sí gbọ́yé àwọn tí tó ti rí ìgbọ́n ló wá tó yí dáadáa ìgbà náà ló tẹ̀ wá sọ. láwùjọ ìtawà náà nù ọlọ́pàá tẹ́lẹ̀ mi sẹ́yìn ó fi kọ̀ǹpútì nígbà mi tí èbá ti tí èbá ti torí sọlọ́ ìlànà tọ́lọ́run bá tó sẹ́kù wípé ìjà máa ti sọlọ́run kọ́lọ́sì máa ti fẹ́ sọ wa ni ìjà máa wí nù kọ́lọ́mọ pàpọ̀ ẹ̀bọ̀ wa ni ní ìtumọ̀ sẹ́yìn ò ní sàánú mọ́ àbí ọlọ́run bá subhanahu wa ta'ala fìtínà àwùjọ yìí àti tó kárí ayé yìí àti sẹ́ni kọ̀ọ̀kan máa ń báyé láwùjọ wa ọlọ́run kọ́ sàkẹ́ ọlọ́kàn balẹ̀ ogun ẹ̀ òun náà lọ parí ó ti fún àwọn nǹkan tó pọ̀ tó yẹ kí mẹ́nu bà ó ní àkíyèsí àwọn olùmọ̀pè wá sí pé kárí wípé à ń wá à ń sin ọlọ́run à sì ń tọrọ àforíjì torí pé a máa béèrè pé kí làbáyọ gbọ́dá wá wí o a máa sin ọlọ́run bọ́lọ́run ṣe pé ẹ̀sìn ẹ̀ láì ṣe sísin náà lọ́nà àdádálẹ̀ ẹ mọ̀ pé àfọ onísùn náà tí ìbá sànù ọlọ́run ẹ̀ńtẹ́ bíi máa pa ni wọ́n tí ó sì jẹ kọjá àlà. èyí tó já ní gbogbo ń táwọn wí ń táwọn àwùjọ tẹ́ bọ́ bá ti ga àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ àbí tí wọ́n sọ àwọn ẹlẹ́bọ ni ó bá dùn bẹ̀ nínú àwọn àtọ́jú oníkíw. tí wọ́n á jẹ́ lẹ́bọ àwọn onígbàdùn àwùjọ àwùjọ ní ìsìn àwùjọ mí ń láyé tá a wà náà lójú gbogbo wà náà tá a bá débẹ̀ àfóònù tún náà gbádùn bẹ̀ ẹlẹ́bọ wọn ò lè padà lè lọ lú wọn ò padà lè lọ sí àtọwọ́ bá tẹ̀ ṣùgbọ́n láwùjọ tá a wà pé ẹlòmíì gan tún náà yé tó sì lówó lọ́wọ́ wọ pé ah òótọ́ sí làwọn oníwàá òkúta yìí ní ìgbà one thousand ẹbí jẹun wọ́n sì ti kọ́lé fẹ́lẹ́ bọ̀ torí pé ń ti gbàdàgbọ̀n fún wọn ń ṣe tí wọ́n fẹ́ ń bá wọn rìn mọ́lẹ̀ ń sì bá wọn so kọ́ ó sì ń bá wọn wọ gbóòórùn mọ́lẹ̀ ń sì wọ́n lọ bẹ̀ pé à ẹ́ jẹ́ yẹn bẹ́ẹ̀ bá lè dá lọ àmọ́ yìí lọ wọ́n sì rọpò fún wọ́n sì kọ́lé fún ẹlòmíràn kan wọn wò pé ah àwọn tí wọ́n ń sọ òótọ́ ìwọ àwọn ò ti jẹun láwùjọ yìí ẹgbẹ́ five hundred naira ẹ̀mí ẹ̀ ti manage síbẹ̀síbẹ̀ wà láì ní ọlọ́run ẹ̀ ní kó sòdodo bọ́bá wa kò nìkan àti kéèyàn ọba lẹ́nu ọ̀ràn wọn láyé torí pé táwọn ìṣẹ̀rí ẹ̀ ni pé ó kà nábì dọ́kan rí sallallahu ta'ala alayhi wa sallam lórí ilẹ̀ ayé yìí àbútọ́lì olẹ́ni kejì àbútọ́lì òsè islam bàbá ló jẹ́ fún ṣùgbọ́n àbútọ́lì yìí yóò padà ń dọ́kan rí tẹ́ẹ̀bá gbàgbé nínú tàn ọjọ́ yẹn náà bí ìdá sàtìlẹ́yìn ọlọ́run bá àti pé ìjà nàbì tọ́lọ́run tó fi ṣẹ̀ṣà fáà nàbì tọ́lọ́lọ́ ọ̀dàdà fálà ó yẹ kó náà wò pé a, ọwọ́ adójú ẹ̀ báyìí wàláì ìjọ náà ló wà nàbì fún wa ìjọ náà lìbẹ̀rù ọlọ́run bá rẹ̀ àtàkì ẹ̀ ìjọ náà ló wá lé síbi tàbẹ̀ wa lọ. nígbà tó kò nìkan àmọ́ náà bá ń bẹ pẹ̀lú ẹ̀ o nínú ọgbọ́n ẹ síbẹ̀síbẹ̀ kò yíjú padà kó mi tọ́lọ́ ẹ̀rí ẹ̀ wá ni wípé làkọ́dí kárìnlá kan bí ọ̀rọ̀ tó lè láàyè ó ti wà sínú hasana ẹni tó tún jẹ́ bàbá ànábì wa ànábì Ibrahim alayhi salam tó náà jẹ́ ànábì ọlọ́run ọlọ́run sọ pé làkọ́dí kárìnlá kan ó ti wà sínú hasana fún fi Ibrahim wà lẹ́dí nàmá ẹni tó tún jẹ́ bàbá sáà ànábì nù ẹni náà ẹ wò wọ́n kọ́ ṣe lórí gbogbo ẹ̀ náà nígbà táwọn olùrẹ́ tí ò ní ṣe tọ́lọ́hún dẹ́yẹ sí wọn táwọn sì dúró òun làwòkọ́sìn torí pọ́lọ́hún sàlàyé àwòkọ́sìn nínú ayé mi jẹjọ. gbà tí gbogbo àwọn tí ò ní tọ́lọ́hún ṣe dẹ́yẹ sí wọn táwọn sì wá rí mí lórí tọ́lọ́hún. solution nìyẹn lẹ́yìn wá àgbà náà ká gbìyànjú ká máa gbá ẹlẹ́sẹ̀ mú nígbà táwọn yìí ṣèjọba àwọn ò lè ṣe yẹn ẹnìkan béèrè pé sáwọn ilé ìṣe báyìí ṣe báyìí ṣe báyìí nínú àwọn ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àwùjọ láwùjọ pé àwọn kan yìí tó ti yé àwọn ọmọ ní wàhálà tẹ́ dálẹ̀ yóò pọ̀ ju sí i ǹjẹ́ ǹjẹ́ bàjẹ́ ojú bẹ́ẹ̀ tó ṣe lọ kò tọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ ìjọba kékeré ẹ mọ̀ sí lọ́n jẹjẹ yín ẹ̀fẹ̀lẹ́fẹ̀lẹ́ yóò lọ pàdé ọlọ́run bá rẹ̀ ẹ lè gbé ìdájọ́ kankan ró ìjọba máa ń ṣe yẹn ṣùgbọ́n ká máa ṣe wáàsí ká máa pàkíyèsí ní tábàkù sí Kama má ká má jẹ́ kí títóbi àwọn èèyàn ó kà wá láyà láti ṣe wá sí fún wọn bàbá tóbi ju ọmọ mi lọ kò lè ṣe wá sí fún bàbá yìí kí wàá ní súnà tó wá gbé lọ́wọ́ síbí yẹn ó ṣe wá sí fóbi èèyàn pẹ̀lú làákà ìlú bàbá ẹlòmíì ò borí ọmọ ní ti ń ṣiṣẹ́ àlùjẹ́mọ̀ yìí tó ṣe ìfẹ́ náà nìyẹn ìyá ẹlòmíì ò borí ká tó sọ ọ́nkù ká sọ àwọn àti àwọn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú fámìlì tó fẹ̀ wọ́n gbọ́ rí èròǹgbà pé ti bá sọ wọn ó dẹ sí mi lẹ́nu mí ní ìsọkàn ó jẹ́ ká burú mọ̀ pọ̀ níta fi faramọ́ yín pàtàyé tẹ́ ẹ lówó lọ́wọ́ tán pè yín nígbà pè ẹ lówó tán ẹ lọ tuntun tó tún ẹsìn yẹn náà ro ẹrù náà oore tó ga ni ju tó ń pè sí lọ ẹrù náà kí n ti ń ẹjẹ́ á ti dá wà ẹjẹ́ á pèpè ká máa ti lọ́hùn ká pèpè àwọn tó súnmọ́ wa nìyẹn àwọn tó jìnnà sí wa náà ká pè wọ́n sórí àkẹfàánú sórí àtúntà ayé àkẹfàánú sórí àtúntà ọ̀rọ̀ táwọn tí èsè mùsùlùmí gan bá súnmọ́ yín sáfẹ́ gbọ́rọ̀ lọ ẹjẹ́ kí wọ́n gbọ́ ẹ fẹ́ wà ìsìláàmù hàn gbogbo pé báyé ti dà báyé ti dà ní ẹ táwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ làárọ̀ mọ̀ ṣe rárá kì í lànà mùsùlùmí àwọn òsè tọ́ táwọn èèyàn ó sì rí ìsìláàmù tó fi rẹ́wà ìsìláàmù ni àbẹ lọ́wọ́ bá sọ̀rọ̀ ọ̀tá alákógbà lẹ́sìn fún wa kó já mọ́lẹ́bọ́ngbà àwọn síbà àbúrú èyí tá a mọ̀ àti tá a mọ̀ èyí tó ti yọjú àti tó ti yọjú àti tó jọ lọ́wọ́ bá àti bẹ́ẹ̀ Allahumma izza al-islam wal muslimin wa adilla shirka wal shirkin wa dammir a'da'ana a'da'aka a'da'ad-din Allahumma ansurna ala a'da'ina a'da'ika a'da'id-din Allahumma alika bil-yahudi wan-nasara وأنصارهم وخلفائهم ضد الإسلام المسلمين في هذه البلاد وبلاد المسلمين القاتلة اللهم اكتب لنا الفوز والغلبة عليه يا حبيب يا حبيب يا كتاب النكبة